òtítọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ bó ṣe ń lọ orin orílẹ̀-èdè DRY ọ̀rọ̀ pàtàkì lórí bó ṣe ń lọ yìí ó dá lórí àkọsílẹ̀ òtítọ́ ọ̀rọ̀ èyí tí IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá tí wọ́n gbé jáde nípa èyí tí wọ́n fi sọ fún ó fẹ́rẹ̀ẹ́ tó gbogbo orílẹ̀-èdè pátá tí ó wà ní àgbáyé pé nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kò sì lè jẹ́ orílẹ̀-èdè láyé nàìjíríà kì í sì ṣe agbègbè ìlú orílẹ̀-èdè kò sì ní agbára ìṣàkóso ara ẹni rárá rárá àkọsílẹ̀ pàtàkì náà ó ṣe àlàyé fún gbogbo àgbáyé bí àwọn amúnisìn bí wọ́n ṣe lo àmọ̀ràn burúkú tí macaulay fún wọn ní ẹgbẹ̀sán ọdún ó lé márùndínlógójì àmọ̀ràn láti yí ìgbé ayé aláwọ̀ dúdú padà kí wọ́n sì máa darí aláwọ̀ dúdú bí ó ṣe wù wọ́n kí wọ́n mú aláwọ̀ dúdú sábẹ́ bí wọ́n ṣe ṣe àmúlò àmọ̀ràn burúkú náà ní ètò awúrúju ètò àgàbàgebè tí àwọn amúnisìn ọ̀hún gbé kalẹ̀ tí wọ́n sì ń pè ní nàìjíríà ọ̀rọ̀ tí macaulay bá àwọn ìgbìmọ̀ ìṣàkóso ìlú gẹ̀ẹ́sì sọ níjọ́ náà lọ́hùn-ún ọjọ́ kejì oṣù èrèlé ẹgbẹ̀sán ọdún ó lé márùndínlógójì ó lọ báyìí ó ní mo ti rìnrìn àjò káàkiri ìbú àti ìró ilẹ̀ áfíríkà mi ò tí ì rí atọrọjẹ kankan mi ò sì tí ì rí ẹnì kankan tí ó jẹ́ olè ọ̀rọ̀ tí mi ò rí ni mo rí ní ilẹ̀ adúláwọ̀ áfíríkà ìwà ọmọlúàbí tí mi tí ì ìwà olódodo ni mo rí níbẹ̀ ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni jàǹkànjàǹkàn ni wọ́n jẹ́ ní áfíríkà tí èmi ò sì tí ì rí irú rẹ̀ rí èmi ò rò wípé láyé a lè borí wọn o àyàfi tí a bá kan wọn ní eegun ẹ̀yìn eegun ẹ̀yìn wọn sì ni àṣà ìṣẹ̀ǹbáyé wọn ìgbé ayé ohun ẹ̀mí tí wọ́n ti jogún láti ọ̀dọ̀ àwọn baba ńlá baba wọn ibẹ̀ ni agbára ìṣerere wọn wà o nítorí náà mo gbé àmọ̀ràn yìí kalẹ̀ wípé kí a ṣe àyípadà ètò ìmọ̀ àti ètò ẹ̀kọ́ wọn èyí tí wọ́n ti jogún láti ọ̀dọ̀ àwọn baba ńlá baba wọn láti ìgbà àtijọ́ kí a sì ṣe àyípadà àṣà wọn nítorí tí àwọn ará áfíríkà bá ní ní ìrònú wọn pé gbogbo ohun tí ó jẹ́ ti òkèèrè àti èyí tí ó jẹ́ ti gẹ̀ẹ́sì pé ó dára pé ó sì ga ju ti àwọn lọ wọn ò ní ka ara wọn kún ènìyàn mọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní ka àṣà tí wọ́n kún mọ́ wọn nípa bẹ́ẹ̀ wọ́n á di ẹni tí a fẹ́ kí wọ́n dà wọ́n á di orílẹ̀-èdè tí ó máa wà lábẹ́ wa tí wọn ò ní gbérí àmọ̀ràn tí Macaulay fún àwọn alákòóso gẹ̀ẹ́sì nìyẹn o ṣùgbọ́n pẹ̀lú gbogbo aburú náà tí wọ́n ṣe sí àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a sì pàpà ṣe àṣeyọrí jíjáde kúrò nínú nàìjíríà a sì ṣe é ní ìrọ̀wọ́rọsẹ̀ àlàáfíà a sì gba agbára wa lórí ohun ìní wa èyí tí ń ṣe ilẹ̀ àjogúnbá wa tí ẹlòmíràn kò sì ní àṣẹ lé lórí ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní gbogbo ìgbà léraléra a fi hàn àwọn orílẹ̀ ní àgbáyé pé DRY kò sí lára nàìjíríà mọ́ kò sí lára ètò ìdánilọ́pọlọrú ètò awúrúju arékèrèkè tí àwọn amúnisìn kó jọ tí wọ́n ń pè ní nàìjíríà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kò sí níbẹ̀ mọ́ ìwé àkọsílẹ̀ nípa òtítọ́ ọ̀rọ̀ yìí ti IYP ti DRY tí a yìí ó ṣe àlàyé láti ìlanilójú tí ó fi hàn pé ètò awúrúju ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní nàìjíríà òun dá ọ̀ràn ìgbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ àjogúnbá wa ilẹ̀ wa tí ó jẹ́ tiwa nìkan tí kò ní àbùlà ilẹ̀ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a sì gbọ́dọ̀ dá nàìjíríà ọ̀hún lẹ́kùn báyìí ìwé àkọsílẹ̀ nípa òtítọ́ ọ̀rọ̀ yìí tí ó sì ní àwọn ìfitónilétí tí wọ́n ṣe pàtàkì púpọ̀ òun ni a gbé síwájú àgbáyé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù èrèlé ẹgbàá ọdún ó lé márùndínlọ́gbọ̀n tí a sì fi ránṣẹ́ sí àwọn òǹyí. akọ̀wé gbogbogbò ní àjọ àgbáyé ààrẹ ti àpapọ̀ gbogbogbò ní àjọ àgbáyé àwọn ọmọ ẹgbẹ́ márààrún tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àìyípòpadà ní ìgbìmọ̀ ètò aláàbò ti àjọ àgbáyé àwọn ọmọ ẹgbẹ́ mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tí ipò wọn lè yí padà ní ìgbìmọ̀ ètò aláàbò ti àjọ àgbáyé àti ó lé ní ọgọ́jọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ àgbáyé àkọsílẹ̀ tí ó ṣe pàtàkì púpọ̀ náà ni a tún fi ránṣẹ́ pẹ̀lú ìdánilójú ìfijíṣẹ́ láti ọ̀dọ̀ àwọn olùfi ìwé jíṣẹ́ sí àwọn wọ̀nyí bákan náà ààrẹ ìlú amẹ́ríkà akọ̀wé gbogbogbò ti àjọ àgbáyé ààrẹ àpapọ̀ gbogbogbò ti àjọ àgbáyé gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláàbò ti àjọ àgbáyé àti àwọn tí kì í yípo padà pẹ̀lú àwọn tí a lè yí nípò padà bákan náà olórí àkóso orílẹ̀-èdè italy olórí àkóso ìlú gẹ̀ẹ́sì àwọn olórí orílẹ̀-èdè tí ó tó bíi ọgọ́rin alága àjọ áfíríkà lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ ilé ìfowópamọ́ fún ìdàgbàsókè ní áfíríkà ààrẹ ilé ìfowópamọ́ àgbáyé olùdarí àjọ ìyánilówó ní àgbáyé akọ̀wé ìlú ti ìlú amẹ́ríkà àkọsílẹ̀ náà ni a tún rán àwọn aṣojú dry pé kí wọ́n fúnra wọn fi ọwọ́ wọn fi jíṣẹ́ sí iléeṣẹ́ àwọn ààrẹ tàbí olórí àkóso ìlú ní àwọn ìlú wọ̀nyí iléeṣẹ́ ààrẹ South Africa ọ̀gbẹ́ni Àbáyọ̀mí ni ó bá wa mú un jíṣẹ́ níbẹ̀ iléeṣẹ́ ààrẹ Ireland iléeṣẹ́ ààrẹ Togo ọ̀gbẹ́ni Musa ni ó bá wa mú un jíṣẹ́ níbẹ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Germany ọ̀gbẹ́ni Lẹ́yẹ ni ó bá wa jíṣẹ́ náà níbẹ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Finland ọ̀gbẹ́ni Dàpọ̀ ni aṣojú DRY tí ó mú jíṣẹ́ níbẹ̀ iléeṣẹ́ olórí àkóso orílẹ̀ belgium ọ̀gbẹ́ni lẹ́yẹ náà ni ó mú èyí jíṣẹ́ iléeṣẹ́ olórí àkóso orílẹ̀ netherlands ọ̀gbẹ́ni lẹ́yẹ bákan náà ni ó mú èyí jíṣẹ́ iléeṣẹ́ olórí àkóso ìlú malaysia ọ̀gbẹ́ni Adesina, Ajiboye, àti ọ̀gbẹ́ni olúṣọlá àwọn ni wọ́n fi èyí jíṣẹ́ àwòrán àlà ilẹ̀ àti àwọn ohun ìfihàn tí ó fi hàn pé orílẹ̀-èdè ní yndry jẹ́. àwòrán àlà ilẹ̀ tí ó wà níbí yìí fi hàn pé àwa ọmọ ìbílẹ̀ yorùbá a ti wà ní ilẹ̀ àwọn baba ńlá wa láti àtètèkọ́ṣe àwòrán náà tọ́ka sí orílẹ̀-èdè yorùbá nítorí pé orílẹ̀-èdè yorùbá ti wà ní ilẹ̀ àjogúnbá wa kí a tó tilẹ̀ tó di àkókò tí wọ́n ya àwòrán náà orílẹ̀-èdè ní ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn èyí tí ìran kan náà ìtàn kan náà àṣà kan náà àti èdè kan náà tí ó pa wọ́n pọ̀ tí wọ́n sì ń gbé ní agbègbè kan pàtó àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní gbogbo àgbáyé mọ̀ sí orílẹ̀-èdè ní ìbámu pẹ̀lú ìtumọ̀ ohun tí ó ń jẹ́ orílẹ̀-èdè ní òtítọ́ ilẹ̀ àjogúnbá yorùbá ó jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ àjogúnbá wa ọ̀hún náà ni a sì ń gbé àwòrán àlà ilẹ̀ àti àwọn ohun ìfihàn tí ó fi hàn pé agbègbè ìṣàkóso ìlú ọ̀hún ni YINDRY tí ó jẹ́ àwòrán àlà ilẹ̀ tí ó wà níbí yìí ó fi hàn pé àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti wà ní ilẹ̀ àjogúnbá wa láti àtètèkọ́ṣe àwòrán náà ṣe ìtọ́kasí agbègbè ìṣàkóso ìlú ti Yorùbá nítorí pé agbègbè ìṣàkóso ìlú ti Yorùbá ti wà ní ìkàlẹ̀ ní orí ilẹ̀ àjogúnbá wa kí ó tó tilẹ̀ tó di àkókò tí wọ́n ya àwòrán náà. Agbègbè ìṣàkóso ìlú jẹ́ agbègbè tí a dámọ̀ pàtó pẹ̀lú ìran kan pàtó tí wọ́n ní àṣà tiwọn pàtó èdè wọn bákan náà àti ohun ìdánimọ̀ ti agbègbè ibùgbé wọn bẹ́ẹ̀ náà ni agbègbè ìṣàkóso ìlú jẹ́ orílẹ̀-èdè èyí ni ilẹ̀ kan náà tí ó ní ìṣàkóso kan ṣoṣo àwọn tí ó ń gbé ní agbègbè ìṣàkóso ìlú kan a máa ń pè wọ́n ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ sì ni yìí agbègbè ìṣàkóso ìlú lè wà bí àwọn agbègbè ìṣàkóso ìlú mìíràn kò tilẹ̀ náání rẹ̀ láti ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí agbègbè ìṣàkóso ìlú tí ó jẹ́. Agbègbè tí a mọ̀ sí orílẹ̀-èdè tí a tún mọ̀ gẹ́gẹ́ bí agbègbè ìṣàkóso ìlú ní ìtumọ̀ rẹ̀ irúfẹ́ agbègbè bẹ́ẹ̀ dájúdájú ó ní àṣẹ ẹ̀tọ́ àti agbára ìṣàkóso ara ẹni àwọn ìtumọ̀ agbára ìṣàkóso ara ẹni wọ́n fi hàn nítòótọ́ pé yndry ó ní àṣẹ agbára ìṣàkóso ara ẹni ó sì jẹ́ orílẹ̀-èdè tí ó ní agbára ìṣàkóso ara ẹni tí ó sì ti wà bẹ́ẹ̀ láti ìgbà ìwáṣẹ̀ wá. agbára ìṣàkóso ara ẹni ó ní ẹ̀tọ́ tí orílẹ̀-èdè kan tàbí àwọn ènìyàn kan tí wọ́n ní láti ṣe àkóso ara wọn láìsí lábẹ́ ìṣàkóso mìíràn rárá kò sí orílẹ̀-èdè mìíràn tàbí ohunkóhun mìíràn tí ó ní àṣẹ lórí orílẹ̀-èdè aṣàkóso ara ẹni tàbí tí ó ní àṣẹ láti darí agbègbè ilẹ̀ rẹ̀. nítorí tí agbára ìṣàkóso ara ẹni èyí túmọ̀ sí pé kò sí ìlúkílùú mìíràn tí yóò ní agbára lórí agbègbè ilẹ̀ tí ó jẹ́ ti ìlú olómìnira aṣàkóso ara ẹni tí ó ń jẹ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá nítorí èyí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá òun ni a ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí agbègbè orílẹ̀-èdè tí ó ní àṣẹ ìṣàkóso ara ẹni rẹ̀. Ìlú olómìnira tí ó ní agbára ìṣàkóso ara ẹni tirẹ̀ yìí èyí ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ agbègbè tí ó ní agbára ìṣàkóso ara ẹni tirẹ̀ tí kò so tí kò so pọ̀ rárárárá mọ́ ti ibikíbi mìíràn a ó sì máa pè é ní orílẹ̀-èdè tí ó dá dúró fúnra rẹ̀ nínú ìṣàkóso ara ẹni tirẹ̀ àwọn ènìyàn ìlú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yìí èyí tí ó sì jẹ́ ìlú olómìnira aṣàkóso ara ẹni tirẹ̀ wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n jìjọ ní àjogúnbá ìtàn kan náà èdè kan náà ìran kan náà àti àṣà kan náà àwa ọmọ ìbílẹ̀ Yorùbá a ti lọ ìkíní àwọn ẹ̀tọ́ láti dá dúró àwọn ẹ̀tọ́ ìran tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ ìkejì àwọn ẹ̀tọ́ ìran tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ ìkẹta àwọn ẹ̀tọ́ ìran tí ilẹ̀ wọn kò ní àbùlà ìkẹrin àwọn ẹ̀tọ́ ìran tí ìṣẹ̀dá àti ibi kan náà pa wọ́n pọ̀ ìkarùn-ún àwọn ẹ̀tọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀dá ìkẹfà ẹ̀tọ́ àwọn ọmọ ìbílẹ̀ láti dáàbò bo ara wọn lórí ilẹ̀ wọn ìkeje ẹ̀tọ́ láti wà ní òmìnira àti láìṣe ẹrú mọ́ gbogbo àwọn ètò wọ̀nyí ni ó jẹ́ àwọn ẹ̀tọ́ àmútọ̀runwá tí ó jẹ́ pé Ọlọ́run ni ó fúnni tí àwọn òfin àgbékalẹ̀ ẹ̀dá bákan náà sì fi dandan sí pé ọmọ ènìyàn gbà wọ́n gẹ́gẹ́ bí àwọn ẹ̀tọ́ tí a kò gbọ́dọ̀ ṣàìbù ọ̀wọ̀ fún lílò wọn. níwọ̀n ìgbà tí àsopapọ̀ tipátipá ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlá tí ó jẹ́ pé àsopapọ̀ náà ti pa ojúde ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá tí kò sì ní ààyè mọ́ ó jẹ́ ẹ̀tọ́ wa ojúṣe wa bákan náà sì ni gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ yorùbá láti ju àsopapọ̀ tí ó ti di òkú ọ̀hún èyí tí àwọn amúnisìn ṣe nígbà náà lọ́hùn-ún kí a jù ú sọnù kí a sì ṣe ìmúlò àwọn ẹ̀tọ́ wa láti dá dúró eléyìí ni a sì ti ṣe pẹ̀lú àlàáfíà ni a sì ṣe tí a sì ṣe bákan náà ní àṣeyege èyí tí ó sì jẹ́ sí ògo ọlọ́run olódùmarè nípa oore ọ̀fẹ́ àti àánú ọlọ́run olódùmarè àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a ti ṣe àṣeyege ìkéde òmìnira wa ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún a sì ti ṣe ìgbàpadà wa ní ọjọ́ kejìdínlógún oṣù ọ̀pẹ ẹgbàá ọdún ó lé méjìlélógún bẹ́ẹ̀ náà ni a ti ṣe ìpolongo wa ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún a sì ṣe ìbúra wọlé fún mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ gẹ́gẹ́ bí olórí èyí ni ààrẹ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní ọjọ́ ẹtì yìí bákan náà ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ààlà ilẹ̀ agbègbè DRY èyí tí ó sì wà dángájíá ní àgbáyé agbègbè ilẹ̀ àjogúnbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tí ó sì ní àwọn ààlà tí gbogbo àgbáyé mọ̀ òun ni ó fi ara ti ìlú Republic ti Benin ní apá ìwọ̀ oòrùn ní apá ìlà oòrùn ó ní ààlà pẹ̀lú agbègbè South South ètò àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà ní apá àríwá odò Ọya ní ààlà ilẹ̀ wa odò Ọya yìí òun ni ó ṣe ìpínyà láàrin ètò àwọn amúnisìn tí wọ́n pè ní Nàìjíríà àti gúúsù ṣùgbọ́n àlá ti di ry ní apá gúúsù ní agbami òkun gulf, gulf of guinea ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ó káàkiri gbogbo ibi tí à ń pè ní ìpínlẹ̀ ìbàdàn ìpínlẹ̀ oǹdó ìpínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ògùn ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ìṣàkóso ọ̀yọ́ àtijọ́ èyí ni kwara àti apá kan ìpínlẹ̀ kogi odò ọya ni ó ṣe ìpínyà láàrin àríwá àti gúúsù nígbà tí wọ́n ṣe ètò amúnisìn tí wọ́n ń pè ní nàìjíríà odò ọya yìí gangan ní ààlà àdáyébá ilẹ̀ àjogúnbá wa ní apá àríwá ọ̀rọ̀ àròjinlẹ̀ nísìnyìí tí a ti gbé òtítọ́ yìí jáde apá ibo ni ìwọ fì sí ṣé apá òtítọ́ ni ó wà òtítọ́ yìí sì ni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tàbí apá ètò amúnisìn ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà òun ni ó wà ní ó ṣe pàtàkì púpọ̀ pé kí o fi ibi tí o dúró sí pàtó lórí ọ̀rọ̀ yìí kí o fi hàn lórí torí ọjọ́ ọ̀la ìtàn àti ìgbà máa sọ nípa ìpinnu tí o ṣe ní òní. Àwọn ohun tí a ṣe lónìí, àwọn ni ìtàn lọ́la. A kò lè fi ojúré pàtàkì ṣíṣe ààbò fún ìgbé ayé ọmọ ènìyàn tí ó ga ní rere àti fún ọjọ́ ọ̀la tí ó ga ní rere. Má ṣe fi ojúré òtítọ́ náà, ohun tí ó kan ẹnìkan, gbogbo wa ni ó kàn ó orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá dry a ní oríṣiríṣi àwọn àmì orí ilẹ̀ tí ó ṣe gbòógì ìdánimọ̀ ní ilẹ̀ wa lára wọn ni èkíní etí òkun ní ìpínlẹ̀ èkó ìkejì àwọn òkè ìdànrè ní ìpínlẹ̀ ondo ìkẹta òkè olúmọ ní ìpínlẹ̀ ògùn ìkẹrin ibi tí omi gbígbóná àti tútù ti pàdé láì dàpọ̀ mọ́ ara wọn ní ìlú ìkọgòsì èyí ni ní ìpínlẹ̀ èkìtì ẹ̀karùn-ún odò ọ̀ṣun ní ìpínlẹ̀ ọ̀ṣun ìkẹfà oríṣiríṣi àmì ilẹ̀ bákan náà ní ìpínlẹ̀ ìṣàkóso ọ̀yọ́ ti àtijọ́ lára wọn ni àwọn òkè sobi ìkeje bẹ́ẹ̀ náà ni ní ìpínlẹ̀ ìbàdàn níbi tí àwọn òkè tí ó jọni lójú wà gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn òkè ìdèrè orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a tún ní ìbùkún àwọn àlùmọ́nì ilẹ̀ àti àwọn ohun àmúṣọrọ̀ ní àyíká wa bíi góòlù bítúmẹ́ẹ̀nì epo rọ̀bì afẹ́fẹ́ gáàsì kòkó gbàgúdá èyí tí a mọ̀ sí ẹ̀gẹ́ rọ́bà yẹ̀pẹ̀ ìgò káàkiri gbogbo orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá a ní àwọn oríṣiríṣi àṣàyàn ilé-iṣẹ́ ìṣàkóso níbi tí ọ̀rọ̀ àkóso ṣíṣe àti ìṣètò ìlú tí ó ti ń wáyé pẹ̀lú ìrọ̀rùn àti ìṣiṣẹ́ kúná gbòógì lára wọn ni àwọn oríkò ìṣàkóso DRY secretariat káàkiri àwọn ìpínlẹ̀ wa méjèèje ìpínlẹ̀ ìṣàkóso Ọ̀yọ́ àtijọ́ ní àwọn oríkò iléeṣẹ́ ìṣàkóso ní ibi méjì gbòógì èyí ni Ìlọrin ní àárín gbùngbùn ìpínlẹ̀ náà àti ní Lọ́kọ́jà ní apá gúúsù ìlà oòrùn ìpínlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn awúrúju ètò tí wọ́n ń pè ní nàìjíríà wọ́n ń ṣe àwọn ìgbésẹ̀ àti ìwà ìjẹgàba pẹ̀lú ìgbésùmọ̀mí ní àwọn iléeṣẹ́ ìṣàkóso wọ̀nyí àti ní gbogbo agbègbè wọn. ní ìpínlẹ̀ ìbàdàn oríkò ìṣàkóso DRY wa ní ìlú ìbàdàn ìlú ìbàdàn yìí náà ni olú ìlú wa fún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nítorí èyí ìbàdàn ní oríkò iléeṣẹ́ ìṣàkóso gbogbogbò orílẹ̀-èdè wa tí ó wà bẹ́ẹ̀ náà ni oríkò iléeṣẹ́ ìṣàkóso ti ìpínlẹ̀ ìbàdàn gangan náà tún wà níbẹ̀ ní oríkò ìṣàkóso DRY ní ìlú ìbàdàn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí korofo ètò àwọn amúnisìn tí wọ́n ń pè ní nàìjíríà wọ́n fipá jẹgàba síbẹ̀ wọ́n sì ń ṣe ìgbésẹ̀ àti ìwà ìgbésùmọ̀mí níbẹ̀. àwọn iléeṣẹ́ oríkò ìṣàkóso ti ìpínlẹ̀ èkó wà ní ìkẹjà lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà wọ́n ń jẹgàba síbẹ̀ ní ìpínlẹ̀ ògùn oríkò iléeṣẹ́ ìṣàkóso secretariat ó wà ní ìlú abẹ́òkúta ìlú tí ó ti wà tipẹ́ bí wọ́n ti ń ṣe ní àwọn secretariat wa tó kù bẹ́ẹ̀ náà ni àwọn awúrúju ètò tí wọ́n pè ní nàìjíríà yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú àbẹ́òkúta wọ́n ń jẹ gàba síbẹ̀ ni. bákan náà ni ní ìpínlẹ̀ èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí ńṣe ni awúrúju ètò tí wọ́n pè ní nàìjíríà ń jẹ gàba sórí secretariat wa tí ó wà ní ìlú Adó-Èkìtì sẹkítẹ́ríàtì ti ìpínlẹ̀ Ondo wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní oríkò ilé-iṣẹ́ ìṣàkóso DRY yìí ńṣe ni ètò awúrúju tí wọ́n ń pè ní Nàìjíríà náà jẹ gàba síbẹ̀ Òṣogbo ní sẹkítẹ́ríàtì DRY ní ìpínlẹ̀ Ọ̀ṣun wà ńṣe ni ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ńṣe ni wọ́n ń jẹ gàba síbẹ̀ náà àwọn ìwà ìgbésùmọ̀mí lòdì sí ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ó ní awúrúju ètò tí wọ́n ń pè ní nàìjíríà ó ní wọ́n ń ṣe ò ní gbogbo àwọn sẹkítẹ́rìàtì wa gbogbo ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà yìí káàkiri ni wọ́n ń hu àwọn ìwà wọ̀nyí pátápátá ni wọ́n sì ń hù ú àwọn ìwà ìgbésùmọ̀mí àti àwọn ìwà ìjẹgàba lórí àwọn ohun ìní àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àti lórí àwọn ohun ọrọ̀ wa àti lórí ilẹ̀ àjogúnbá wa èyí tí ń ṣe orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá gbogbo àgbáyé ni a wá pè báyìí pé kí wọ́n wá wò ó lára àwọn ibi tí ó jẹ́ pé ètò awúrúju tí wọ́n ń pè ní ìṣàkóso nàìjíríà tí wọ́n ti ń hu àwọn ìwà ìgbésùmọ̀mí àti ìjẹgàba ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tí àwọn ibi wọ̀nyí sì jẹ́ ilẹ̀ àjogúnbá àti àwọn ohun ìní pẹ̀lú ohun ọrọ̀ ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá. àwọn ibi tí à ń sọ yìí wọ́n pọ̀ o ṣùgbọ́n lára wọn nìwọ̀nyí pápákọ̀ òfurufú ní ìlú èkó àti ti ìrìn àjò orílẹ̀-èdè sórílẹ̀-èdè pẹ̀lú ti ìrìn àjò inú ìlú èbúté òkun ti àpápá àti ti tinkan island bákan náà bárẹ́kè ọjọ́ ní ìlú ìbàdàn ìpínlẹ̀ ìbàdàn èyí tí ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà yìí ń pè ní ìpínlẹ̀ ọ̀yọ́ lára àwọn ibòmíràn tí ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà yìí tí wọ́n ti ń hu àwọn ìwà ìgbésùnmọ̀mí àti ìjẹgàba sí orí ilẹ̀ àjogúnbá IYP ti DRY àti sí orí àwọn ohun ìní àti ohun ọrọ̀ wa nìwọ̀nyí. ilẹ̀ àgbárá ìdáàbòbò ní ìkẹjà ìkẹjà cantonments. Ilé agbára ọmọ ogun òfurufú ní Ìkẹjà Ìkẹjà Air Force Base. Ilé agbára àwọn ọmọ ogun ojú omi ní Àpápá Àpápá Naval Base. Oríkò iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó èyí tí àwọn ajẹgàba ètò awúrúju tí wọ́n ń pè ní Nàìjíríà sì ń pè ní Lagos State àwọn ibòmíràn bẹ́ẹ̀ náà tí ètò awúrojò tí wọ́n ń pè ní nàìjíríà ti ń hu àwọn ìwà agbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ àjogúnbá IYP ti DRY àti lórí àwọn ohun ìní wa àti ohun ọrọ̀ wa lára wọn tún ni ìwọ̀nyí o. àlà DRY pẹ̀lú Republic of Benin níbi tí wọ́n ti ń fẹ̀gbẹ́ tì wá èyí tí a sì sábà máa ń pè ní ibodè sẹ̀mẹ̀ eléyìí ni ààlà DRY ní apá ìwọ̀ oòrùn ààlà DRY ní apá àríwá ní odò Ọya ààlà DRY ní apá ìlà oòrùn ní ìpínlẹ̀ Ondo pàtó ní agbègbè Ọ̀fọ̀ṣù nítòsí ìlú Ọ̀rẹ̀ ààlà DRY ní apá gúúsù ní agbami òkun Gulf of Guinea ìpolongo ìṣàkóso ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá DRY òun ni ó wáyé láti ẹnu ọlọ́lá jùlọ Modúpẹ́ Onítìrí Abíọ́lá mua ní ọjọ́ Ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ní ìlú Ìbàdàn tí ń ṣe olú ìlú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kókó gbólóhùn ìpolongo ìṣàkóso ara ẹni náà lọ báyìí pé èmi mo dúpẹ́ onítìrí abíọ́lá ọmọ ìran ìbílẹ̀ yorùbá opó olóògbé mko Abiola, ọmọ onítìrí èkó lónìí mo ṣe ìpolongo ìṣàkóso ara ẹni ilẹ̀ yorùbá mo ṣe àgbéjáde àṣẹ ìpolongo ìfitónilétí ìfiléde àti ìtẹ̀jáde ìfi ohun ohùn gbé jáde ìkéde ìgbékalẹ̀ ti ìṣàkóso ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá láti òní yìí lọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá di orílẹ̀-èdè oní ìṣàkóso ara ẹni tirẹ̀ kété lẹ́yìn tí ìpolongo ìṣàkóso ara ẹni orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yìí tí ó wáyé ní ọjọ́ ẹtì ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ó ní ìbúra wọlé fún ọlọ́lá jùlọ mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ gẹ́gẹ́ bí olórí ìṣàkóso adelé dry tí ó wáyé bákan náà ọlọ́lá jùlọ mo onitiri onítìrí abiola mua ti ń tẹnumọ́ léraléra pé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá dry tí a ti gbà padà yìí òun ni àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a ní gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ yorùbá láti ṣe ohun tí ó tọ́ àti pé eléyìí sì ní àǹfààní ìkẹyìn nípa bẹ́ẹ̀ èyí jẹ́ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a ń gbé kalẹ̀ fún àrọ́mọdọ́mọ wa ní ilẹ̀ yorùbá DRY gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run rán mua bí wọ́n ṣe sọ pẹ̀lú ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí tí ó sì jẹ́ pé lórí àlàkalẹ̀ àtọ̀runwá fún ọmọ ìbílẹ̀ yorùbá IYP òun ni agbélé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yóò dúró títí di òpin ìgbà àti àkókò pẹ̀lú oore ọ̀fẹ́ olódùmarè nípasẹ̀ ẹni tí ó rán ìpìlẹ̀ kẹta yìí ó dúró fún àwọn nǹkan wọ̀nyí. èkíní kò sí èmi jù ọ́ ìwọ ò tó mi yorùbá ni àkọ́kọ́ lẹ́yìn ọlọ́run olódùmarè gbogbo wa sì jẹ́ IYP ọmọ ìbílẹ̀ yorùbá ẹnìkan kò ga ju ẹnìkan lọ ẹlẹ́ẹ̀kejì kò sí ìjẹgàba ohun ìmúnilẹ́rú àwọn àǹfààní kan náà lọ́kan òjùkan ló wà fún gbogbo IYP. Ìkẹta, orí pápá tó tẹ́jú ní gbogbo IYP ti máa gbé ìgbé ayé wa tí kò ní fi sí ọ̀dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ. Ẹlẹ́ẹ̀kẹrin, kò sí àìní ìrẹ́pọ̀ yorùbá kan náà ni wá kò sí kíkọ ẹ̀yìn ọmọ yorùbá síra kò sí lílo ọmọ yorùbá láti mú ìran yorùbá lẹ́rú gbólóhùn ìdánimọ̀ wa ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá títí láé òun ni pé lẹ́yìn ọlọ́run olódùmarè yorùbá ni àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni ohun tí ó so gbogbo IYP ti DRY papọ̀ ni pé gbà fún ọlọ́run gbà fún àlàkalẹ̀ àtọ̀run wá fún IYP ti DRY pẹ̀lú MOA bẹ́ẹ̀ náà ni kí a máa rántí nígbà gbogbo pé èdè ni ìdánimọ̀ orílẹ̀-èdè òun sì ni gbòǹgbò ìdánimọ̀ ẹnìkọ̀ọ̀kan ọ̀ràn dídá tí ó ga ni tí ó lòdì sí ìjẹ́ ọmọ ènìyàn ẹni láti yọ èdè abínibí kúrò lẹ́nu àwọn ọmọ ìbílẹ̀ kí wọ́n wá fi òmíràn rọ́pò rẹ̀ láìsí ìmọ̀ èdè ìbílẹ̀ ni wọ́n máa pa ìran náà ni èdè gẹ̀ẹ́sì ni wọ́n lò láti ṣe àlùmọ̀kọ́rọ́yí àkópapọ̀ ètò awúrúju tí wọ́n ń pè ní nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè kì í sì ṣe ìlú kò sì ní agbára ìṣàkóso ara ẹni gbogbo ènìyàn ni wọ́n ti yí ọpọlọ wọn sódì pé kí wọ́n lè máa gbàgbọ́ pé orílẹ̀-èdè ní nàìjíríà àwọn òyìnbó amúnisìn ni wọ́n ṣe ìdánilọ́pọlọrú yìí ọlọ́run olódùmarè ti bá wa gba ìdánimọ̀ wa padà fún wa ó ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà àti agbára ìṣàkóso ara ẹni wa padà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kì í ṣe ara ètò awúrúju àwọn amúnisìn tí wọ́n pè ní nàìjíríà mọ́ nísìnyìí orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ni wá tí a mọ̀ sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ kí gbogbo ògo lọ sí ọ̀dọ̀ ọlọ́run olódùmarè